sẹ̀míyàn ó ń gbọ́ gbogbo ń tẹ̀ ń wí lọ́rọ̀ sẹ̀míyàn èyí tó wí tí wọn náà fetí gbọ́ ọlọ́run bá kúkú gbọ́ sẹ̀míyàn èyí tó wí fẹ́ nìkan tó ní mẹ́tẹ́kẹ́ lómi ọgbọ́ ọlọ́run bá gbọ́ sẹ̀míyàn èyí tó ní kọ̀kọ̀ tẹ́nìkan ò sí ń bẹ̀ àbúrò nìkan téèyàn ń dá sọ tí ń bọ́ lọ́n búra fún un ní ṣe dáadáa ọlọ́run bá kú gbọ́ ẹ̀rín olùmọ̀ní ọmọ ntọ́ hàn ọmọ ntọ́ pamá ó tiẹ̀ máa ti ń bẹ́nu gbáyà wa ti ń rúwé yẹ kó tó di pa fi ṣe wà wò torí pé ọlọ́run ọba ẹ̀rín ìmọ̀ bẹ̀rẹ̀ ti ń sọ̀rọ̀ ó ní mẹ̀ nígbà tí ń bẹ nínú gbáyà wa. يعلم السر وأخفى أنتو قاما أنتو قاما أنتو قاما لو على لما آية تجي آية كان للكم لين تقول بيج من سورة البقرة وني الإمام ابن جرير الطبري رحمه الله تعالى تامت شيخ المفسرين àbá gbogbo olùmọ̀ àgbà fún gbogbo àwọn tẹ̀sí wọ́n ní wọ́n gba ẹgbàwọ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Ibn Jurayj ọ̀kan nínú àwọn tàbí'í wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ nígbà Abubakar ní Siddiq radiyallahu anhu tàbí àgbà ní ìgbà tó búra fóun tó náwó lé mẹ́fà ọmọ ọmọ àyà rẹ̀ ọmọ ẹni jọjọ ọmọ àyà Abubakar ọmọ àbúrò ìyá rẹ̀ bìnrin Abubakar bọlá fún òtún ní náwó lé mẹfà lórí má mẹfà dáwé tábùbákà fi ọlọ́run ọba búra fún òun tó ní náwó lé lórí má kana min al-fuqara al ọjọ́ nínú àwọn aláìní nínú àwọn èèyàn tó fi Mákà sílẹ̀ wọ́n fi wá fi Madina ṣe ibùgbé wọ́n gbẹ̀sìn wọn dá kí ló fà á inú fámìlì ni ọmọ àbúrò yéèyàn ẹni tí ọjà àbúrò fún màmí èèyàn lóbìnrin ni ló bì í ètò túnmọ̀ sí pé Abubakar àti nípa ọmọ tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ń mọ̀lẹ́bí tọ́lọ̀ wọn bá ní ká ṣe dáadáa sí. wà á ti lẹ́lùkúrúbá ṣọkọ̀ọ́ wal-miskin lẹ́lùkúrúbá inú àwọn fámìlì tó súnmọ́ inú wọn náà ní àbúrò ìyá rẹ̀ àwọn ọmọ àbúrò ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ inú wọn ni wọ́n wà. abubakar ọ̀làwọ̀ púpọ̀ nabi bá nabi muhammed sallallahu alaihi wasallam. wọn lówó ẹnìkan òsì àwọn nínú islam yìí owó Abubakar ọ anhu sẹ́yìn náà kúkú anyị. pé mo àwọn nìkan wọn gbówó wa kó fi rìn ọba gbogbo dúkìá tàbúbakar ló kó Umar ní ọjọ́ yìí ẹ̀mí Umar pé kò nílò ní jẹ́ Abubakar ọmọ pé ẹnìkan náà jẹ́ Umar Umar ó kó tiẹ̀ wá. ọ̀dà tó ti tẹ̀sí méjì ni. wọ́n á bi Umar léèrè èyí tẹ̀yìn kó wa nínú dúkìá yín pàṣẹ́ntéèjì wo ló kó o ní ààfù ní fifty percent nìyẹn. ìwà Abubakar ńkọ́ òní gbogbo ẹ̀ ní a Umar ló ń sọ rẹ̀ ńlá láti tò nílò ohun tó bá díje mọ́ Abubakar ọ̀ lawọ́ púpọ̀ wọ́n ní wọ́n mẹ́ta àbùkọ́ ìtẹ̀lẹ̀ ẹ̀hìlẹ̀ kí ló fi lẹ̀ fún ara lé rẹ̀ nígbà tó kó gbogbo dúkìá wa ó ní àbùkọ́ ìtúlẹ̀ ọmọlúwọ́ àwọ̀rọ̀ fòlà àtọ́lọ́ àtàlẹ́bí mọ́ sẹ́kù fún subhanallah. abọ́kà kọ̀bí ọlọ́ọ̀bù àná ọjà tó ti gbé máa náwó lé mísbà lórí mísbà ó sì já láì ní ó túmọ̀ sí pé torí kọjá láì nínú àlọ́ náà fi ń gbowó tí wọ́n ń nálé lórí àwọn ìtẹ́sítẹ́mì tí wọ́n ti kú tòṣù pé wọ́n ní sẹ́ lápá ìwọ náà rówó rẹ̀ ó tún wojú ẹnìkan kókó fún ọ lówó torí pé ọ̀pọ̀lọpọ̀ láì sin ọkàn ti kú ọkàn ti kú lọ sí pé mú wá mú wá ibẹ̀ lọ́kàn tí wọ́n pín sí òsínkù ẹni tó yẹ kó pa sàárà wọ́n náà lọ tò wọ́n náwó rẹ̀ ọ̀hán kankan kọ̀lá òní àpò àpò àpò àpò làákọ̀wó gbogbo mọ̀tẹ́lẹ́ kò lójútì anabi sọlá àtúnlá ti sọ ìdálẹ̀ ntẹ̀dáhì tọ́snà màṣẹ ọba ti ní tìjú tó bá wọ ọ̀rẹ́ ọmọ ti nítorí pé gbẹ̀ǹdẹ̀ tẹ̀wọ́ sí yẹn kó lọ rẹ̀ tí ò máa ní kó ká dáa. torí ẹ̀ fi ra rẹ̀ fi kó pé ọlọ́run tó nǹkan ọ̀sìn tó. ètò fàtírẹ́ fà fi ń gbowó lọ́wọ́ àgbọ̀gàrún wọn ni wọ́n gánà mí nà lùkọ̀rọ̀ ìlmùhàjírí ó ń bẹ náà aláìní nínú àwọn tó ti kó padà láti má kàwá sí Mẹ́dínà. kí ló ń adé dábò àfi lóhùn nínú àwọn olè lórí máa lámà wá pàá fi ìfì Àìṣà radiyallahu anha torí ó nà ń bẹ nù àwọn nínú àwọn ẹni tí wọ́n bẹ nù wá wọn parọ́ Aisha Ọlọ́run kò yọ ní sí wọn parọ́ zina mọ́ ẹka ẹwọn ẹdí kò ṣe zina ẹsùn ló ṣe zina àti láti ayé John láti ayé tọpẹ làwọn èèyàn ti máa fẹnu dáná láti ayé John láti ayé tọpẹ làwọn èèyàn ti máa dáadáa parọ́ sẹ́máka ti ń bínú ẹ̀ nìkan kó lọ́wọ́ bá ṣàgbéga fún wọ́n mọ̀ wá wọ́nà láti sabotage ìméjì ẹ̀ wọ́n bàjẹ́. ọ̀húrú ọlá àtàgbéga tó lọ́wọ́ bá ti fún Àìṣà radiyallahu anha láàrin gbogbo obìnrin àgbáńlá yìí ọlọ́wọ́ bá ti níyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam a kìí ṣe gbogbo ìlú lè jẹ́ àwòkọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀ka. nínú àwọn ẹ̀ta tọ́lọ́run ṣe níyàwó fún sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ. torí iná ti dé sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ náà ó di kíni ó ń mọ̀ lọ́mọ mẹ́rin ó yà fún gbogbo olùwà gbòòrò dojújọ́ pé ní àlùkìyà. tọ́ ọlọ́run tí wọ́n sá lẹ́sà láàrin àwọn ìyàwó anabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ náà ó ṣe ní omukọka ọmọ náà fi kẹ ọmọ dàrú kó làwọn tẹ fi ba àyíṣà lọkànjẹ torí pé inú súnà ọlọ́ọ̀ni pé tí nǹkan kan tó bá fi lè sẹ́ni tó nífẹ̀ẹ́ nǹkan yóò ṣe wọ́n náà tó bá fi lè kó ìdààmú bẹ́ni tó fẹ́ràn ìdààmú ọba wọ́n náà àwọn náà fi kìdí sọ́ọ̀dì eléyìí ọjọ́ ti pẹ́ torí ẹ̀ kí la fi lè rí ànábì Muhammad sọlọ́lá àṣẹlẹ̀ ńdàlám bẹ́ẹ̀ làwọn náà fi kí n ronú wọ́n ti ń wọ́n náà dẹ̀ tipẹ́ kótó wá ṣẹlẹ̀ pé lójú ogun kan àìṣà ọlọ́nkọ́ yẹn ló ṣe máa lọ sójú ogun wọ́n wá àbọ̀lọ̀ àwọn akpẹ́kótó dé àwọn ọmọ ogun àwọn ti pé kí wàá fún mi ó dìde alhawdaj ilé pankẹrẹ ẹnu ọkọtìrà fún mi lẹ́yìn tí wọ́n máa gbá àwọn obìnrin sí láyé jọ̀hún tọ̀ ẹni tí yọ wàrà fún mi yọ fa okun rẹ̀ òwò pèsè àìsàn bẹ́ẹ̀nù rẹ̀ yóò sínú ẹ̀ nítorí kọ́lọ̀ ti sọ àyà ìjáàbù kalẹ̀ lọ́nà tó ṣe pé ọ̀ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n ìdá sàlùtùmọ̀ ọ̀nàmẹ́dá àán fẹ́ẹ́. يسألون من وراء حجاب tẹ́ẹ̀bà bí wọ́n léèrè kankan ẹ̀yìn ògiri ẹ̀yìn kọ́tìn ẹ̀nìkẹ́mọ̀ bí wọ́n gbà. kò wúlẹ̀ wó sáyẹ̀nsì abẹ́bẹ́ àbí òsínbẹ̀ àyíṣẹ́ rọ̀bí ọlọ́ọ̀bù àná ó sì sọ pé ńgbà náà èmi gan mo fúyẹ́ ẹran ò sì pọ̀ lára mi. wọ́n gbé ilé pankẹ́rẹ́ wọn gbélé wa mi lẹ́yìn láì wo ìgbésà ìṣá ń bẹ́ ń bẹ́ tàbí òsì ń bẹ́ torí bíi kọ́tìnì nítorí bẹ́ẹ̀ wájú ilé pankẹ́rẹ́ bóun ṣe wá fura pé ń ti nú ẹ̀ ó nítorí pé ń ti ìsan ara ń gbà ìlẹ́ran láàpọ̀ wọn gbé àwọn ń lọ ọ̀nà fáyé ṣọ́ọ̀ṣì ń bẹ̀ títí àìsàn àti kọ̀ọ̀rẹ́ nìkan mọ́ subhanallah kọlọmọba ti gbogbo síbi tó ń wà títí tí sàábé tóun náà gbẹ̀yìn tí ń wo kí làwọn mùsùlùmí gbàgbé lẹ̀ tọ́ba yá ìṣá lọ́kàn ó ní kò súnmọ́ mi kò sì bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n dá mi mà pé mi ni nítorí kó ti rí mi kọ́nà wọn bó tún lọ àyà ìjáàbù kalẹ̀ bí káwọn obìnrin wọn bójú wọn kọ́ wọn bó gbogbo ara wọn ti rójú mi rí tó gbìyànjú rójú èèyàn rí gbogbo èèyàn ní bó ṣe dá ma oníbi kálukú ṣe sára ma tó bẹ́ẹ̀ bá rí yàn bàbá àmọ́ bàbá àbójú rẹ̀ ẹ̀ dá ma tó dání lọ yìí ó dání ma bí ẹnìkan ọmọ Egypt ń béèrè lọ́dọ̀ mọ̀sáwó kan nígbà tó ti pa àwọn tí wọ́n ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn kẹ́sì wọn máa wọ́ àwọn ń bí ọmọ sáwọ́dì kan léèrè nígbà tó wá sí hajj àbí ọmọra kíkẹ́ dá olùsè máa dáyà rẹ̀ wọn láàrin àwọn obìnrin bí kẹ́ lọ sí haram ní bí kẹ́ lọ mọ́tíláṣí bá Mẹ́kà àbí Mẹ́dínà tí gbogbo mi ń jáde gbogbo ọkùnrin wọn lọ dúró wọn máa dúró dé ìyàwó wọn ipò wọn jáde káwọn fún wọn lọ lé ibo ló ti dá ìyá rẹ mà àbí ìyàwó rẹ nà wọn dà mà kéé bó ti dọ̀ sánmọ́ ìyàtọ̀ sóòrùn gbọ́dọ̀ tó á ní dá tó o lè ti ìyàwó rẹ mú sẹ́lò nígbà tó jẹ́ pé títí yàrá lẹ̀ làwọn fi kọ́ra ń lu tiwọn òun tí wọn pété wọn bá ti tira lẹ wọn ò lè dá mà láì tira lẹ yàtara àmọ́ ìlàgbàdàn lọ torí de lè sábẹ yẹn ọ̀rọ̀ ìrà fún mi rẹ lẹ fún Aisha radiyallahu anha tí Aisha fi jókòó ó ní wọn lọ àlè kò sí ju ẹ̀yìn omi títí tó fi wà mí ní Madina déédéé táwọn ẹni tá a wí ni ẹni tá a fẹ́ sùn jẹ tẹ́lẹ̀ tó tún lọ́ọ́ fi kó para rírí tí wọ́n rí pẹ́ ni àókè ọ̀dọ́ ọ̀ ní sọ kankan bẹ́ẹ̀ o àwùjọ bí la àwùjọ bí la àwùjọ bí la sọ̀rọ̀ àlọ́ nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lẹ́yìn torí ẹ̀yin náà lè wá àti rẹ́ nìkan tó ń lọ sórí àwùjọ bí la sọ̀rọ̀ wà ń bí bàbá àwùjọ bí la bàbá subahana làkè la rí àyọnu tó dé lẹ́yìn rẹ̀ kẹ kúkú tètè mà kẹ blasta rẹ̀ kótó di pé ó gbé lọ rẹ́dí ọ̀yọ́ so wọ́n rí alùpùpù tẹ̀tẹ̀ mánì alùpùpù tẹ̀tẹ̀ mánì àlà ó sì tún ara rẹ̀ rà fún mi lẹ̀ ó mú lóṣù kò sí tún wo ẹ̀yìn títí àìsàn fi sọ̀kalẹ̀ gbàtí abdullahi bin ubay bin salul ọ̀gá àgbà tó gba gbogbo okùn burúkú nínú ìwà amúnáfíkì ayé tó ń rí ọ̀parí ah, ẹ̀rí sí àwọn aráalé náwó agbèrè ló kúkú ti ṣe báyìí bóyá ló ti dá ah, alábàjá lọ́wọ́ àwọn ọ̀parí àwọn amúnáfíkì òkú ní bá máa ń tàkàbí náà lẹ̀ tó ṣe pé agbára omi ò ní ràn mọ́ bàbá àdìgbé kálukú ń gbà kálukú ń gbà wọn gbé sí làgbégbé lè ẹgbẹ ìta ti wọ ni nǹkan báyìí lọ́mọ ìṣẹ̀lẹ̀ ah, àwùjọ mi là ẹ̀yin kọ́ ẹ̀yin ò tí ì gbọ́ wọ́n bá tàn gbogbo nǹkan. bẹ́ẹ̀ náà ti mọ àwọn olófòfó láyé sí gbòǹjẹ́ ọ̀sẹ̀lẹ̀ wọn lọ sẹlẹ̀ gbogbo tí wọn ò rí fún làwọn rí. sọ́mání sófì ah, sẹ́ni àpò àdáyé ọlọ́ngbọ́ ẹ̀rí pẹ́pẹ́ wàlẹ́ ọ̀pẹ́pẹ́ náà náà nítorí kó náà ti mà igi gbogbo tó ń bá ń sọ ọ wà dáhùn sọ̀rọ̀ èyí tẹ táwọn yẹn lè gbà bọ iye méjì bẹ́ẹ̀ fáwọn yẹn torí ẹ̀ ló bá lóbi dé pé láì tọrọ pé kí wọ́n búra wọ́n mọ̀ búra àmì mọ̀nàmìkì nù nítorí pé ọmọ yóò mọ̀ fura pé sí ìsìnkú bàbá yìí mọ̀ pé lọ́mọ ń pa wà láì tẹ̀lá. ó ní wọn láì gbọ́ kúránì ń gbọ́ wàláì gbọ́ àmọ́ kúránì wò lọ gbọ́. tọ́ báyìí ọ̀rọ̀ tá a tàkà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé kárí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ànábì wọ́n sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ ìdààmú bá ànábì ànábì ọ̀mọ dáàsì àkùránì tó sọ̀kalẹ̀ ọ̀pẹ́ olólùsù kọ́ àkùránì tó sọ̀kalẹ̀ ànábì tó gbé àj sọ pé tí wọ́n lu ose tó ose ni má parọ́ fún mi o tọ́ba ká nàbì máa tọ́ pamọ́ àwa awísẹ́ nìkan wá sẹ́nu gbòfin agbófin ó lòun máa tọ́ pamọ́ dèdèrè ń jatọ́ ànábì gánu sallallahu alaihi wasallam ó lé lóṣù ànábì ọmọ gbọ́dọ̀ rọ́ọ̀fì ànábì ó tún lọ bá àyíṣà àyíṣà tiẹ̀ wá ní mo wá tiẹ̀ wá gbinájẹ pé ìdánábì ló mà pé ọlọ́ọ̀kọ́ dájọ́ láì láì sípà nàbí òtún gbò náà bọ̀ tó táwọn èèyàn ń wí káyìí náà ni bá a ti bá nàbí ọ̀tún bá a tó là máa ń tọ́ pamọ́ ni tí wọ́n pẹ́ bẹ́ẹ̀ wọ́n kúkú ní pé ànábì ti à nọ nọ wọ́n parọ́ àti rí àwa ti rí ànábì ọ̀mọ́ tó pa kí ló rí kò rí nǹkan kan àfi tó bá àwọn ajúkálù sọ̀rọ̀ wà wà rí kò sọ torí délé nípa tàwáwí ọ̀nà kópa mẹ́ ọ̀nà kópa nínú fífẹ́ ní wàrà ọ̀fùtàwí. eléyìí wá bí Abubakar mú ah, gbogbo èèyàn ti ẹ̀ ń sọ̀sọ̀kúsọ ìwọ náà fámìlì ni ọ́ àti náwó lé ọ lórí ọ̀yẹ gbogbo èèyàn kọ̀ yẹ ọ́. وظلم ذوي القربى أشد مضاضة على النفس من وقع الحسام المهند wọ́n ní àbòsí tí fámìlì bá ti fún yẹn á ó burú jù gbogbo ara àdá lè ṣàbòsí sí ọ gbogbo yẹn lè jàǹbá rẹ àmọ́ fámìlì á ah, ó dùn yàn jù àbí ó dùn yàn jù ó dùn yàn jù ẹni tó yẹ kọ́kàn rẹ̀ ọba rẹ̀ tó adẹ́kùn náà ló mú ọlọ́bẹ̀ rẹ̀ ẹni tó ń wò ó ibi kò lè jàǹbá rẹ̀ tó adẹ́kùn bẹ́ẹ̀ náà nìkan ti sẹ́yọ ẹ̀rọ pé yóò dùn yàn kọjá ti sọ wọn ló dùn yàn ju kí wọn sàyàn ní ìdá lọ wàláhì bẹ́ẹ̀ torí inú bí Abubakar inú síbi lọ́wọ́ abúra fi ọlọ́run bá búra òun tún náwó lè wọ̀ inú ni máa láyé òun fi ọlọ́run búra. tọ́ ọ̀nà ọba onílà rárá ìwọ ìwọ ìwọ máa rò pé yẹ ìbáwítọ́ yẹ ọlọ́run mi rárá àgbà bẹ́ẹ̀ wàlẹ́ àtẹ̀jẹ̀ àánú ńlá àrùn pàtẹ́lẹ́ ẹ̀yẹ mẹ́rin kan ẹ má sọ ọlọ́run ọba àti tí ọmọ àdìyín lọ́nà látàrí pé fi búra àǹtàbọ̀rú kúrò nídìí ṣíṣe dáadáa ẹ má torí pé ọlọ́run ọba búra kẹmọ́ àti dáadáa má. wàtẹ́tẹ́kù ẹ má torí pé ọlọ́run ọba búra kẹmọ́ àpáyọ̀ ọlọ́run ọba má. wàtúnṣlẹ̀ṣọ́ bẹ́ẹ̀ náà kẹsìmọ́ta tó ṣe láàrin àwọn èèyàn o ti fọlọ́ búra ibi èèyàn méjì dọ́jà láì ọlọ́mọdé ọ̀dá jù à wọ́n sọ lọ́kọ̀ yìí bàbá arántí ọ̀rọ̀ ọlọ́run tó láti ṣe lólóore jù ìbúra tó ṣe kàfàrà ṣàtúnṣe láàrin ìwọ tún páyọ ọlọ́mọ òfọlọ́n búra bẹ́ẹ̀ àkọ́ páyọ ọlọ́mọ bá lólóore jù wàjà kọ́ àwọn Wọ́n afọ́gbọ́dọ̀ kò lè ṣe ẹn ìpayà ọlọ́run ló lórí gbogbo nǹkan lọ. Torí gbogbo ojú bá ti ti payà ọlọ́run bá ń bẹ̀ ẹ̀ wàláhì ọ̀ràn ni. Ojú wa kọ́ lọ́n kúra kó ní payà ọlọ́run má payà ti kàfàrà. Ó ò ní ṣe dáadáa máa fọ́ náà bá kúra máa ṣe dáadáa ti kàfàrà. Eléyìí ọ̀nà àbáyọ̀ ọlọ́run mú wa wa. Torí lọ́pọ̀lọpọ̀ gbà èèyàn fọlọ́ ń búra kó o ti fọlọ́ ń búra òun sì fẹ́ ti kàfàrà ti kàfàrà kò ṣe dáadáa ti kàfàrà kò ṣe dáadáa ibi tó rí wà nínú ọwọ́ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi pé ntí ọlọ́run ọba wa ti torí rẹ̀ sọ àyà ìkàlẹ̀ onáà nítorí Abdullahi ibn Rawaha radiyallahu anhu. nígbà tó wọn àti nígbà tí bishop bashir ọmọ nu'man bashir ọmọ nu'man tó dáná fún un tí wọn já pẹ̀lú ìyàwó rẹ̀ ọwọ́ akọlọ ń búra. ipò wọn tún ní wọlé dọ̀mọ́ láì kò sì ní bá sọ̀rọ̀ mọ́ láì kò sì ní sàtúnṣe láàrin àtìyàwó rẹ̀ lẹ́yìn tó ti kọ́ lẹ̀ ó ti kọ́ lẹ̀ ọwọ́ àwù láti mọ̀ dáyàwó yẹn padà ẹ bá wọn dá sí káàní yẹn kó lè bá yẹn jù bàbá yẹn bá búra Abdullahi ibn Rawaha wọn búra pa àwọn kọ àwọn ò ní dá sáàrin o ṣe ń tọ́ka wọn. ọlọ́run bá kọ́ fún un náà. yóò láì tọ́jú àlùbọ́sà ọ̀rùkọ́ tẹ̀lé ẹ̀yìn màá nìkún àǹtàbọ̀rù wọ́tẹ̀tẹ̀kù wọ́tọ̀sọ̀lẹ̀hù bẹ̀yìn náà. ẹ má ṣe fífi tẹ́ fi orúkọ ọlọ́run bá fúra ní nǹkan ò ní mú yín ṣe dáadáa mọ́ tó ní mú yín páyọ̀ ọlọ́run tó ní mú yín ṣàtúnṣe láàrin àwọn àyà yìí wọ́n fi hàn wa búra ọ̀ ìbúra yín ẹ̀lẹ́ búra pẹ́pẹ́ ṣe dáadáa ẹ gbọ́dọ̀ ṣe dáadáa yẹn bẹ́ẹ̀ bá ti búra pẹ́pẹ́ ṣàìdá ẹ gbọ́dọ̀ ṣàìdá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam nínú tí alimami Muslim rahimahullahu ta'ala àtàwọn ní ìgbéjáde anábì sallallahu alaihi wasallam ní man halafa ala yamini fara'a ghayraha khayran minha falikafir an yaminihi وليفعل الذي هو خير gbogbo ẹni tó bá búra tó fi ọlọ́run ọba búra lórí pé nǹkan báyìí lòun ó ṣe tọ́wọ́ bá rí pé nǹkan yìí tó yàtọ̀ sí ló lóore jù fóun ní ṣíṣe kọ́yà ṣe ntí pẹ̀sẹ̀ rẹ ntí pẹ̀sẹ̀ búra rẹ kò ṣe kó wá ṣe tó lóore jù. kí ni máa ń pèsè ìbúra rẹ̀ tahriru raqaba nínú kọ́bọ́kùn lọ́rùn ẹrú tọ́ àbí fẹ̀yẹ̀ ta'amu asharati masakin kó fún aláìní mẹ́wàá ló ń jẹ àjẹyó min awsati ma tut'imuna nínú èyí tí ọ̀wọ́n jù tí ó sì yọpọ̀ jù nínú oúnjẹ tẹ́yìn náà fáwọn aráalé yín jẹ irú rẹ̀ ló fún wọn jẹ tí wọ́n yìí o kì í ṣe láǹfún kì í ṣe tẹ̀mọ́fìtà àmàlà ńbẹ láàrin kì í ṣe wọ́n ti pè é ẹ̀gẹ́. kìí ise, ṣe àbí kìí ṣe tú ewùrà ṣe iṣu èyí tó ṣe pọ́n wọ́n jù ìtúwà láàrin. kìí ṣe adìẹ kìí ṣe jàǹjà ẹran ẹran gidi pé ń kí wọn náà máa fún àwọn aráalé rẹ jẹ ó fún yẹn mẹ́wàá ọ́ kẹsíwájú ọ̀hún tàbí kò fún yẹn mẹ́wàá bẹ́ẹ̀ lásọ tó dáa aṣọ tó wọ́n wọ̀ complete tòkè tilẹ̀ náà máa tún máa dé fìlà sí lóyún dábìlà fún wa èèyàn mẹ́wàá látàrí ńtọ́ fẹnu wa rọ́ọ̀fù rẹ̀ ẹnu rẹ̀ sọ tó bá ti fẹnu sọ nǹkan wàhálà bẹ̀rẹ̀ أو تحرير رقبة tàbí kọ bọ́kùn lọ́rùn ẹrú tàbí tàbí ni ọlọ́run fún ọ ní option ìjọba mọ̀ pọ̀rọ̀ ọlọ́run. فمن لم يجد فصيام ثلاثة أيام ẹnití ọba wa rọrùn tó lè rà kó fún lómìnira gbogbo àwọn mẹ́ta kò tó fi lè fẹ́ láì ní mẹ́wàá ló ń jẹjẹ kò sì lè ṣe nǹkan míì kọ́gbà ọjọ́ mẹ́ta òróró tó fi lè dá tó sí wọn lọ́rùn kò sì lè ṣe nǹkan míì kọ́gbà ọjọ́ mẹ́ta. ذلك كفارة أيمانكم إذا حلفتم ọlọ́run lílé ní ọmọ pa ẹ̀ṣẹ̀ yín rẹ lórí àwọn ìbúra yín nígbà tẹ́ bá búra. wọ́n fọ́ ọ́ bó o aymanakum ọlọ́ni ẹ̀sọ́ búra yín o ọmọ wọn búra yín ní hàn torí délé. anábì sallallahu alaihi wasallam wọn ní tẹ́ bá búra lórí pé nǹkan kan lẹ́sìn tẹ́ wá rí pé nǹkan lóore jù lọ fún yín ẹsẹ̀ tó lóore jù yín kẹwàá ti kà fara fún ìbúra tẹ̀sí sí eléyìí tẹ̀sí ìbúra ọlọ́wọ́n bá wa kò fẹ́ kẹ́ fi dáadáa ti dáadáa ti ṣe sílẹ̀ wọ́n fẹ́ kẹ́ máa ṣe dáadáa gbogbo gbà wọ́n fẹ́ kẹ́ máa páyọ̀ gbogbo gbà ó sì fẹ́ kẹ́ máa ṣàtúnṣe gbogbo gbà ẹ má wàá pè torí tọ́lọ́ọ̀tà ti fi búra ní oníjà ṣe dáadáa torí tọ́lọ́ọ̀tà ti fi búra ní oníjà páyọ̀ lọ torí tọ́lọ́ọ̀tà ti fi búra ní oníjà ṣàtúnṣe láàrin àwọn yẹn kẹ́lá ẹ ṣe dáadáa ẹ páyọ̀ lọ ẹ sì سميع عليم ẹ̀mọ̀ yìí pé ọlọ́run ọba wa ń kọ́ ọ ń gbọ́ ọ̀rọ̀ tẹ̀ ń sọ ó sì ń gbọ́ gbogbo òkúra tẹ̀ ń bú kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ wàláàdì tọ́láàdì bíláàdì tó kú ìjọba wí ọlọ́run gbọ́ tọ́ ọba búra lọ́nà tó dá ọlọ́run gbọ́ tọ́ ọba sì búra lọ́nà tí ò dá ọlọ́run máa bí ìwọ tó forí bàbá rẹ búra ó fọrùn màmá rẹ búra ó fòkè ìbàdàn búra ó fòkà kókó búra ìṣẹ̀bọ̀sọ́lọ̀ ní gbogbo eléyìí ọ̀gbọ́dọ̀ fi kankan mi búra ọ̀pọ̀lọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni man kana halifan falyahlif billah gbogbo ìjọba búra ọlọ́run kò fi búra ọ̀hún yẹn sùn àbíkọ́ pa anabi sallallahu الله wasallam man halafa bi ghayri llahi faqad kafa aw ashraka gbogbo ẹni tó bá fi nǹkan mí ìtọ́jú àtọ̀sọ́lọ́ ọba kúrò àwọn ṣe kẹfẹ́rí sọ́lọ́ àbí kó tiẹ̀ jẹ́ pọ́sẹ̀ bọ́ sọ́lọ́ ẹni tó gbà wá ní tiẹ̀ méje tí wọ́n wí nù méje èwo lọ́wọ́ á dá kó ṣe fèrè àbọ̀sẹ̀ bọ́ sọ́lọ́ lọ́dá nọ́mbà olówó ẹ̀yìn bẹ́ẹ̀ á ah, ọlọ́dàkùn mẹ́jọ kan nù rẹ̀ kọ́kọ́ lù torí délé ọ̀dọ́ wa ọlọ́run ọba lèyàn gbọ́dọ̀ máa ń kúra èèyàn gbọ́dọ̀ fi nǹkan mí tó yàtọ̀ sọ́nà búra bẹ́ẹ̀ máa fi nǹkan mí tó yàtọ̀ sọ́nà ọba búra èèyàn tẹ̀ lẹ́sẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá ètò ìsìnkú lè sọ yẹn di kèfèrí ẹbí kọ́ sọ yẹn di ọ̀sẹ̀ bọ̀. torí ẹ̀ àwọn ẹ̀mí náà wà tó ṣe pé wọ́n máa jáde lẹ́nu àwọn èèyàn níjáde ìbúra ká tó máa sọ́ra bí ètò ẹ̀ máa sọ pé wọ́n á fi ọlọ́run àtẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run àti ẹ̀ńpẹ̀ wọn jẹ́rìí àbẹ̀fẹ̀ wọn búra wọ́n bá jẹ́ èyí yòówó lè jẹ́ méjèèjì kọ̀dá àti téèyàn wá dọ́gba pẹ̀lú ọlọ́run bọ́n bá fẹ́ sún èèyàn wọ́n sọ pé níwájú ọlọ́run lẹ́yìn níyà tó bá jẹ́ pọ̀ fẹ́ pè wọ́n sẹ́ẹ̀lì àmọ́ búra ọlọ́run nìkan náà lè yàn máa fi búra èèyàn gbọ́dọ̀ fẹ́ lómi búra àti pé gbogbo ọ̀rọ̀ àwọn gbọ́dọ̀ ẹ̀ kọ́ máa já sílẹ̀ ní mùsùlùmí wájú ọlọ́run àti kí náà bẹ̀rẹ̀ torí di ẹlẹ́yìí ẹlẹ́yìí jẹ̀bi òtúnṣe jẹ́ lẹ́yìn eléyìí ọlọ́run bá wa kọ̀ gbà fún wa káfí nǹkan mí ìgbura gbogbo gbàdàgbà gbura ọlọ́run bá wa onìkan láàrin ti gbura àgbọ̀dọ̀ fi ẹnu ní ìgbura tó yàtọ̀ sọ́lọ́. lẹ́yìn rẹ̀ lọ́wọ́ bá tún sàlàyé ìdájọ́ mi tuntun rọ̀ mọ́bìnrin àtọkùnrin. ìdájọ́ yìí ó ní í ṣe pẹ̀lú ìgbà tí ọkùnrin bá pinnu pé ìyàwó òun yìí báyìí òun fẹ́ pàtì díẹ̀. pípa ti ti pé kékeré kékeré fẹ́ lé lé o àmọ́ pípa ti kó wọn fẹ́ bá ní àjọṣepọ̀ mọ́ wọn fẹ́ bá lò pọ̀ mọ́ ó lè jẹ́ pé sísẹ̀ lọ́sẹ̀ ọ̀ tọ́wọ́n á wò pé kó lè bá a mọ́ lára kó lè bá a mọ́ lára pé o ti bínú sí o ti kọ̀yìn sí o sì ní bá a ní àjọṣepọ̀ mọ́ o ní bá a lò pọ̀ mọ́. irú rẹ̀ lè ṣẹlẹ̀ títí ìgbà wo wá láyé gbà ọ títí ìgbà wo láyé gbà wọ ọkọ láti sọ pé ìyàwó rẹ o ọfẹ pàtìnà ṣèjọjúmọ́ láéláé àbí láti gbà kan di gbà wo Ọlọ́run bá fòfin dè é. òfin tó fi dé ọlọ́run sàlàyé fún wa nínú ayé ẹ̀ ọlọ́run ní lẹ́lẹ́dẹ́nà yọ̀kùnún mi níta ìhìm tọrọ bọ́sùn ọ̀rùn bẹ̀rẹ̀ sí ẹ̀ṣọ́ ọlọ́run ní. فإن فاء àwọn láyè àwọn adání àwọn ẹni tó ń búra. Nàlẹ́ tuntun. Kúrò lórí. Nàá. Ọlọ́run ipò àbúra ó tún tẹ̀síwájú pẹ̀lú pé ìbúra póríṣiríṣi lẹ́yìn tó ti sọ fún wa pé ká má sọ ọlọ́ǹda fi ṣe ìbúra dèntjọ́ mu wa má ṣe dáadáa ọlọ́wọ́n bá wa fẹ́ sọ fún wa nípa bí ìbúra ti ṣe pín sí. قل لا يؤاخذكم الله باللغو أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم رغبني لا يؤاخذكم الله باللغو في أيمانكم ọlọ́run ò ní fi ẹ̀jẹ̀ yín o lórí àwọn àbúra tó jẹ́ ìbúra tó túmọ̀ sọ̀rọ̀ sọkúsọ ìbúra tó túmọ̀ sọ̀rọ̀ sọkúsọ ọlọ́run nítorí rẹ̀ ìyà jẹ́ yín àforíjì eléyẹn ó ń bẹ bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjì ó foríjì yín ìbúra wa táǹpẹ̀ ní láwọ̀ ìyẹmí iná lọ́lọ́ ń pè ní bẹ́ẹ̀ láwùwọ̀ ìfi àyàní. láwùwọ̀ lèmi ọ̀nà ni kéèyàn búra lérò wípé bí nǹkan ti ṣe rí ni ṣùgbọ́n kí nǹkan yẹn má rí bẹ́ẹ̀ eléyẹn ìbúra tó jẹ́ sọkúsọ ni kéèyàn tọrọ àforíjì ọlọ́run foríjì ẹ̀ torí pọ̀ mọ́ àwọn ọmọ pé bẹ́ẹ̀ lórí mo fọlọ́ ń bora pé kọ́lọ̀ yẹ lòdì torí pé ọ̀kan ni wọ́n ti rí ó súnmọ́ dáadáa kò jẹ́ ọmọ yìí pé light blue ni ó sì ń fi wàláhì sàlá ìbúra ọlọ́run kò ní bí àjọ torí ẹ̀ ipò ní ọ̀rẹ́ jíjìn ló ti rí tọ́ bákan náà nínú lọ́wọ́ yẹmí bí apá kan nínú àwọn olùmọ̀ ti sàlàyé òun náà ni ẹni tó bá ti má lẹ́nu bí gbogbo ọ̀rọ̀ tí ọba sọ wàláhì wàláhì mọ́ lọ́ àràdá wàláhì mọ́ lọ èlùbọ́ wàláhì mọ́ pọlọ́kadà wàláhì fífi náírà lọ́gbà kó lè ṣe gbogbo ọ̀rọ̀ wàláhì wàláhì tó eléyìí sọ́nà àdìpé tó ọ̀fọ́ lọ́nbúra yìí tó tún mọ́ mi kódà mọ́ gbà mọ́ gbà jù irú àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ sọlẹ náà mẹnu láwọl yẹmi ìbúra tó ti dọ̀rọ̀ sọkúsọ tá a kà fún àní kà fún Ọlọ́run nítorí ẹbí àjẹ toró ti di ti da hàn ọ̀rọ̀ kan ò jáde lẹ́nu rà tó wà láyọ̀ pẹ̀lú ẹ tó Ọlọ́run ṣàánú rẹ̀ eléyẹn Ọlọ́run ò nítorí ẹbí àjẹ yẹn ìyẹn náà ní pé wọ́n pè ní aláwọ̀ ẹ̀sáàpẹ̀ tí ò nífìrò ìbúra tí ò nífìrò tí sẹ̀rí ọ̀hún sẹ̀rí òfin ṣòro ìyẹn ní pé sẹ̀rí àtàkùnkúrò ń parí ọlọ́run bá wa ọlọ́run ní bí àjẹ́ wa lórí eléyìí. gbogbo àwọn olùmọ̀ràn nínú ẹ̀sìn Islam báyà ìṣe wá làwọn náà wípé ọlọ́run nítorí ìbúra èyí tẹ̀yìn o láti sọ́kàn kó fi fi àjẹ ìbúra sí kọ̀kọ́ sábẹ́ ìṣirò ọlọ́run nítorí rẹ̀ fi àjẹ. ولكن يؤاخذكم بما كسبت قلوبكم ṣùgbọ́n o èyí tí ọlọ́run ọbọ̀ fi fìyà jẹ yín nínú ìbúra òun náà lèyí tẹ́ ẹ ládì sọ́kàn rẹ̀ nínú ìbúra. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni tó eléyìí ni ló fi àjẹyìn lórí ẹ̀. kí ẹ búra lórí nǹkan tó mọ̀ pé bẹ́ẹ̀ lórí kó o sì má ṣe ọlọ́run fi àjọ. kò búra lórí nǹkan kan tí ò kó o ṣe tó o sì lónìí ṣe kọ́ wá ṣe ọlọ́run fi àjọ. ilé mi àwọn àti torí rẹ jí aláyé àti lọ́rùn. ìbúra tó sì ní í ṣe pẹ̀lú ìyà wọn náà ní kó búra nípa nǹkan tí ń bọ̀ èsì tó ti lọ fọlọ́n búra kọ́ sọ bẹ́ẹ̀ lápèjúwe èmi ò wí bẹ́ẹ̀ o kọ́ sọ bẹ́ẹ̀ lápèjúwe pé ọfọlọ́n kóòtù ni jẹ́lu ọmọ kókóró náà wò kọ́ jẹ́ láì ṣe kàfàrà ọlọ́run fi àjọ ó sì kàfàrà o lè kọ́kọ́ jẹ́ kó tó ṣe kàfàrà o lè kọ́kọ́ ṣe kàfàrà kó tó jẹ́ o tó láti sàn nàbì sọlá àtúnlá túmọ̀ sí méjèèjì ọwọ́ abẹ́ àdéhùn kan yìí pé kọ́kọ́ ṣe kàfàrà kó tó ṣe àdéhùn kan yìí pé ṣé kọ́ wá ṣe kàfàrà o ṣe kàfàrà wọn náà ló lò ní í ṣe má kí ló o túmọ̀ sí pé ọwọ́ ayá ni o ṣe rí ìtọ́kàn rẹ̀ kàn rẹ̀ tọ́ ọmọ pé bẹ́ẹ̀ ni o sì mínì ẹ̀ eléyìí ló ti torí rẹ̀ jìyà ìrẹ̀ kí ọmọ sọ́ra gbogbo rà bẹ́ẹ̀ bá ń bọ̀. wàláhì ìtúni balagbada sọ̀rọ̀ mọ́ tó o ti parí lábẹ́ òfin o o ti gbọ́dọ̀ bá sọ̀rọ̀ mọ́. owó rẹ̀ wá sọnù ẹ̀jẹ̀ wà nù mọ́tò pẹ̀lú rẹ̀ wàláhì òsì ní bá sọ̀rọ̀ mọ́ ọwọ́ awọ́ owó yìí títí òòrì owó la pè é wọ́n á ní hmm, tẹ́nìkan máa rówó tẹ́nìkan ló ń bì kìí sùn kìí sùn tẹ́nìkan máa rówó gbàtí ọ̀dọ́ ọlọ́run ọ̀ àfọwọ́tọ́ tẹ́nìkan máa rówó títí dìsín òsì ìbá sọ̀rọ̀ tẹ́nìkan máa rówó ńgbọ́ su ọdún orí pé ọ̀dà àní tí ìwọ bá ń rówó à tó fi sọlọ olúwa náà ló lóòní bá sọ̀rọ̀ mọ́ kí lọ́ á dé tó ọba sọ̀rọ̀ tó ọba ti kà fara náà fi àjọ ńgbò nílọ́kàn rẹ̀ torí pé lọ́wọ́ lèmi ìbúra dáa pé ní burakíbura kò sí lọ́kàn rẹ̀ ní ìsìgbà tó sọ pé kọlọ yẹ́lò ni wọ́n ò ní sẹ́tẹ́ǹtì ọmọ dájú pé bẹ́ẹ̀ ni bọ́ nítorí ọ̀hún ẹ̀sìn ọlọ́ọ̀kan nù tuntun bá padà dédìí rẹ̀ wọ́n náà sọ pé mo tàbí tó bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wàláhì mọ́ ra wàláhì mọ́ ta wàláhì mọ́ jẹ́ wàláhì mọ́ sọ́nù kò ní lọ́kàn ibi wàláhì wàláhì òun fẹ́ kí ìdájọ́ kan rọ̀ mọ́ nítorí kàn ti mú un lẹ́nu ni kódà kò wí nítorí kẹ́ni bá pé òótọ́ ni sọ̀rọ̀ àmọ́ ti mú ẹlẹ́nu pé gbogbo nǹkan wà láì wà láì wà àwọn èèyàn kan wà bẹ́ẹ̀. ìtọ́nà wọn fìfì àjọ òun náà lè tó láti sọ́kàn rẹ̀ nínú ọkàn rẹ̀ o. ولكن يؤاخذكم بما كسبت قلوبكم èyí tẹ́ láti sọ́kàn rẹ̀ tahan yín sì sọ torí tí máa bẹnu lásán ọlọ́run ò ní bí àjọ gbé ẹ kí ọmọ buranu rẹ ní ti gbé kí wọn lọ wí bọlọmọ tọ́ba tó lè sọ jáde kó ń bọ́lọ́ ń búra kó ń ní jàmọ̀lámá lẹ́mọ̀ pé tọ́ ìgbà náà ló tó dọ́ọ̀nà àìmọye ọ̀ràn tẹ́ ń rò lọ́kàn yín àmọ́ tẹ́ bá ti dé inna Allah tajawaza li an ummati. ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم ولن تسامج كل أن الله سلا نسبة رحمة من الله nípa nǹkan tí wọ́n ń sọ tí wọ́n ń fọkàn wọn sọ tí wọ́n ń fọkàn wọn rò lópin ìgbà tí wọn bá fi ṣe wàhùn àbí wọ́n sọ lọ́rọ̀ ẹ̀ nígbẹ́sẹ̀ ẹ̀gbìn kan ní kálukú ń lò lọ́kàn rẹ̀ ẹlòmíì lè gbé bí kò wọ́n pààyàn ẹlòmíì lè gbé bí kò wọ́n jí olówó ẹlòmíì lè gbé bí kò wọ́n ṣe dìná ẹlòmíì gbogbo ẹgbẹ́ yìí tọ́ láti má sọ wọ́n sì ti fi wà. báwọn abẹ lábẹ kọlọ ń tàbọ̀jú kúrò fún ọ. àwọn tó bá ti sọ jáde ìwọ ọ̀daràn ń bẹ̀rẹ̀ nù ìyẹn ń dọ̀daràn bọ̀ díẹ̀díẹ̀ nù ìyẹn ọ̀gbọ́dọ̀ sọ jáde ìyẹn sì gbọ́dọ̀ fi wà torí ẹ̀ làwọn sábẹ́ ti sọ fún àná ìṣọ̀lá àwọn kankan wọn rú wọn rú láyà wa tó ti pé ẹ̀rù ń bà wá láti sọ jáde nípa ọlọ́ wọn ronú ronú títí wọn fi òkú ọlọ gan bó wá ní bó ti bẹ̀rẹ̀ bó a anábì ní sẹ́ǹtì ń rò wọn làwọn tún ìmọ̀ ní òdodo àmọ́ o àṣetáni ọmọ wa bẹ́ẹ̀ nìkan náà yóò máa bí ọ tá ń dá nǹkan báyìí tá ń dá nǹkan báyìí tá ń dá nǹkan báyìí títí ó fi máa bí ọ ta lọ́dọ́ lọ́ọ̀ tọ́ba ti rí bẹ́ẹ̀ kó fún a'udhu billahi minash shaytanir rajim adúgbò ẹ̀fọ́lọ̀ nǹkan wọ̀nyí ta ìmẹ̀ lẹ́nu kálukú àbí òsì mbẹ́ ọgbọ́dọ̀ pẹ́sẹ́ nu wa a'udhu billahi minash shaytanir rajim. ìbúra orí kẹta nínú ṣẹ̀ríà Islam sẹ́rí búra tẹ́lẹ̀ kejì yìí tọ́jú pé ẹ̀ máa ti kàfárà fún ètò ti pẹ́ ẹni lọ́kàn yín ẹ láti sọ́kàn rẹ̀ ẹ fi wí jáde òní kàfàrà wà òní tààrà wà ẹ̀rí tala kọ́kọ́ lágbóòlì ẹ̀mí ìbúrakébúra ètí òfin ọ̀rọ̀ má kí ni dáàbò fún astaghfirullah. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا الله في الجواب tá a bá fi gbàgbé ṣe nǹkan wọ́n fi àjẹ wá lórí ń dá apàtì tètè abẹ́rẹ́ lélẹ̀ ní wọ́. ṣùgbọ́n ìrẹ́ lẹ́ẹ̀kejì à àmọ́ àmà dá àmọ́ àmà ṣe ọ̀nà àbáyọ̀dà àbí kò sí kàfàrà. ẹlẹ́ẹ̀kẹta ó jáì ó léwu òun là ń pè ní àlìyẹ̀mí ìnulọ̀gọ́mù ìbúra tí ìrì ní bọ́ná yìí máa gbìyàn wọ́nà ni. eléyìí nínú kọ́ máa máa mà búra lórí rọ́ ọmọ pé rọ́ ni irọ́ ló ń pa kó sì máa ṣe wàláhì sàláhì lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti ṣe rí inú lónìí. tí wọ́n á ń fẹ́ láti wọ́n náà ètò wọn àti pé wọn wọ ná wọn kàn bá bẹ kọjá gàmúsù dàgbòmúsù òǹfin náírì yóò gàmátà wọn yóò rí wọn bọnu náà ọlọ́dà kò má ti tó abẹ́ o náà ní kí ni wọn máa máa máa búra lórí rọ kọ́nà lọ́mọ ìbúra tẹ́lẹ̀ mi ti ṣe lónìí lórí rọ. nísìnyí ọmọ pé gbàtẹ́ títà rí lónìí tẹ̀mú bíi talẹ́ ń mà tẹ wá dé ibi tẹ̀sí tẹ̀sí ṣiṣẹ́ tọ́ ẹ wá dọ́rọ̀ lẹ̀ wọ́n ní wàláì ìyẹn là jẹ lónìí wàláì ìyẹn là jẹ sáré èyí ti pé wọ́n rọ̀ nǹkan sí ọpọlọ ọgbádùn ah, yẹmí nù wà mọ́sùn. wọn á fi àhà àfi sẹmọfìtà àpéyàn funfun méjèèjì ẹ wá pé yẹmí nù gàmúsù gàmúsù yẹn. <laughs> pé torí gbogbo dá funfun ojú ọ̀dà arúgbó lójú ọlọ́mọ alo ti gàmátà torí délé ẹ̀jẹ̀ á máa sọ ahọ́n wa wàláhì tíyẹn bá mọ̀ fi ọlọ́ yóò máa sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ sì máa dì mú irọ́ ni tí wọ́n bá ti pọ̀ lórí ahọ́n ìyín máa bí bùràárọ̀ wàláhì tí wọ́n bá ti pọ̀ lórí ahọ́n yóò bí bùràárọ̀ tí wọ́n bá sì ti pọ̀ lórí ahán yìí máa ń tìyàn lọ bí máa fi búra fún un torí wọ́n ti ń fura sí ọ bí ọkùnrin sì máa sọ fún un pé àwọn èèyàn ti ń fura sí ọ̀tọ̀ ń pa máa ti wà láì sàmùlọ torí di eléyìí gbogbo àti èèyàn bá sọ ahọ́n rẹ̀ bí irọ́ pa ò nídìí láti búra outland nísìnyí ẹnìkan ó ti dálẹ̀ dé àwọn àti asẹ́rẹ́ mọ́ alaikum "O nítorí ẹdẹ wàláyà ànàmọdé a ah, wàláyà ànàmọdé ṣe mò ń ṣe iyèméjì ní àbíbáwò tó ń tètè wàláyà sáà bùkátà wàláyà mẹ wàláyà o wàláyà nítorí wàláyà ànàmọdé ah, ṣe èmi sọ fún ọ̀npàrọ̀ tòun náà ló ti dẹ́ pé ilmul balaga ọ̀pàtàkì tí a bá mọ ìmọ̀ balaga yóò mọ ibo láti ṣe wàláyà ibo láti yẹ ká ṣe wàláyà ó pọ̀ ń parọ́ àná àwa kẹsẹ̀sẹ̀ rí ọ ní ìsinmi pé ńgbò ló dé o wàláhì ànàmọ́dé ah, ńgbò lẹ́wọ̀n lọ wàláhì ọ̀tún lára lọ léèdè torí pé eléyìí nǹkan bá síwájú adájọ́ lọ́ọ́ máa ti ṣe bẹ́ẹ̀ adájọ́ gbọ́dọ̀ máa fura sí gbogbo statement tó máa ń gé o túmọ̀ sí gbogbo rọ̀ ni ọ́ ìtumọ̀ rẹ̀ nù gbogbo àti ìbúra bá ti ń pọ̀ jù ẹ̀ fura sẹ́ni ti ń búra ìrùn rẹ̀ pọ̀ torí délé náà ni anabi sallallahu alaihi wasallam wọn ní ká máa búra munfiqatun lis-sil'ah mumhiqatun lil-barakah tẹ́ máa ń búra ń di ọjà dẹ́ta yóò ti kọjá o tètè máa yá àmọ́ máa ń pa gbogbo àlùbáríkà owó tẹ̀yẹ̀ máa ń parẹ́ torí bẹ́ẹ̀ náà kó ti mọ ọ̀pọ̀lọpọ̀ búra irọ́ náà ni wàlá yìí dára náà rà nù wàlá yìí dára nù wàlá yìí nípa ọ fún yìí ẹ̀rí pé tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí torí tí wọ́n ti sọ wàlá ìfún yàn bí ìgbà tí wọ́n sọ yàn ní kùmà lọ́kàn ni pé rọ̀ fún bí má ní bá ń bẹ lọ́kàn rẹ wàlá yìí wà fún gbàtọ́ sí wàlá yìí dára nù. ó sì ní kó ọsàn yẹn náà sọmọ pé wọ́n dáwó lẹ̀ tọ́ba ti fún lówó ní ọba yín mú sí ọkẹ́ dídì rìn mo pe wà láì fún òun náà sì ń sanwó tá lọ́sàn yìí ó rí ara rẹ̀ lọ́sàn yìí nítorí pé anabi ní ọba kúra fún kọ́ gbà ẹni tí ọba gbà kọjá kankan wájú ọlọ. tó sẹ̀ríà àti fẹ́ gbé nàìjíríà àwọn kúròkó ti pọ̀ jù àwọn ọ̀daràn grade one wọ́n pọ́n àwùjọ nàìjíríà wọ́n sọ́ọ̀dì kálukú ni irú kí ni àbílẹ̀ mú jámẹ́wì nídìí sí ọ̀kadà wọ́n ti sọ ìwọ̀n gbé wa bá kí ni àbílẹ̀ mú Yusuf nípa ẹ̀kọ́ ìwọ̀n gbé wa bá ní tẹ́ máa fẹ́ràn jù ibẹ̀ wọ́n ti mú ọ ẹlẹ́sìn ni ọ́ masha allah irú rẹ̀ gan la fẹ́ gbogbo nǹkan kọ́ allah ìsọ̀lá wàlláhi ìsọ̀lá ṣìkà wá sí subhanallah so that yóò máa ń classify ara rẹ̀ títí tẹ́bi pé yẹ inú àwọn broda tọkàn mi balẹ̀ tó ní mánì bíi lágbájá ni ọ̀ ń bọ́ ọwọ́ bọ̀ ni tó bá ti wá rí bọ́ ọ bọ́ ọwọ́ yọ wá pa wá yọ bá jàǹbá rẹ̀ wọn ni ah subhanallah ẹni tó ti tó báyìí báyìí láti gbé ah kẹ́ni tó wọn á bọ̀ ohun tó ń wo oúnjẹ tó wọn jẹ <laughs> ṣe wá wo àwọn èèyàn lásán ẹ wá ewu yìí èèyàn ẹ mọ iye èèyàn rí láti bàjẹ́ nàìjíríà yìí ṣe máa ń ṣe wàláhì fún ọ tó máa ń gbà wọn gbọ́ wọn ti jàgbá rẹ jìnnà bẹ́ẹ̀ la rí gbà kan gbogbo ẹjọ́ àti wàláhì. الحمد kò lè parọ́ mùsùlùmí parọ́ afa jàmbá lábẹ́rẹ́ lóríṣiríṣi ọjọ́ bàbá wà láì tó bá ti sọ̀rọ̀ láì fún so lóbi wá dé gbé ẹ sẹ́ńtà àgbò wà láì wọ́ this is the business so yíyọ wọ́n ti tẹ́ wà láì kàkà torí kẹ́yìn yìí ni gbogbo wà láì rọ́ lásán tẹ́ ẹ máa ṣe Nàìjíríà tó o ti hàn bẹ́ẹ̀ èèyàn mélòó ní sẹ́wà láì lórí òdodo bí kò sí wọn ò mọ túmọ̀ ẹ̀ wọn ò mọ tọ́já má àbúrò àgbàgbọ́ torí tí wọn bá gbàgbọ́ tera rẹ òun náà ti fẹ́ kó tera rẹ náà ní tẹ́lẹ̀ tó ń torí de ilé ẹ wá wò ẹwù ẹwù kó ti máa mú àwọn èèyàn wọn tẹ̀lé òfin ọlọ́ ibi táwọn ẹni sọlá àti náà sọ pé gbogbo ẹni tó bá fẹ́ gbúra kọ́ fọlọ́ǹgbúra ẹni tó bá fọlọ́ǹgbúra kọ́kọ́ gbà ẹni tó bá kọ́ láti gbà kọjá mọ̀ kankan wájú ọlọ́ọ̀ ẹ̀dàkùn ẹ̀wò òfin bó ṣe lé tó ẹ wá ń wo àkóbá táwọn èèyàn ń fà táwọn èèyàn fi ń sákòfin ọlọ láwùjọ yìí ẹ̀dàkùn ẹ̀dà padà sọ́dọ̀ ọlọ ẹ padà sọ́dọ̀ ọlọ níta àwọn olùmọ̀ wa fi kọ́ wa pé níta àwọn olùmọ̀ àkọ́kọ́ nínú Islam máa sọ náà pé mùsùlùmí ìparọ́ gbogbo nǹkan pátá láyé bí mùsùlùmí bá ti láti ṣèkò ní parọ́ ẹ ti ti máa pété ọba ti parọ́ náà kò ní sáà ti tèmi torí pé irọ́ náà lọ ga gbogbo yó. ìjà múrọ́ kó náà rọ wa gbogbo oríire tó dodo ọba pèsè fún yẹn wọn láì rọ ò lè mú wa. tó bá wọn sọ dodo wọn lọ gọ àwọn òtí wa rẹ ni sí irọ́ tó mú la lù táàkiri ò ní padà tú nítorí pé wọ́n ní dawlatul batil sáà ìjọba àbàjẹ́ one hour náà ní máa di torí ń dẹ́sí ọlọ́run bá tó àṣírí rẹ̀ yọ ìyá gbogbo yẹn lẹ́nu pété gbogbo nǹkan yìí sì lè bàjẹ́ báyìí ọlá yọ bàjẹ́ torí délé ẹni ká ló mú mọ́rọ̀ wá òdodo sísọ òdodo sísọ. ẹ sì rí i pé àwọn náà láti kó àwọn ọmọ wa fún ọmọ kúrọ́ àwọn láti kọ́ wọn torí pé tí ẹ bá tó tọ́jú ọmọdé yìí tó bá kọ́kọ́ bímọ tó tọ́jú ọmọ ọmọ kò sínú nítsọ̀ ọmọ kan parọ́ ọ̀la tọmọ bá ti lè fọ́ nǹkan ní talọ́kọ̀ ẹ̀mí ni bẹ́ẹ̀ lọ́mọ máa bẹ̀rẹ̀ gbèsè ayé àmọ́ bàtẹ́ ìbá ti mọ bẹ́ẹ̀ ṣe àǹdù rẹ̀ tẹ̀ mọ ẹgbà tẹ̀ ń kó gbò tẹ̀ pa ó fi gbà lónìí ẹ̀ ah, wọ́n máa ah, ṣe àkókò láì sọ fún kọ́ parọ́ tó bá di lọ́la tó bá ṣe èdè òtún bẹ́ẹ̀ tó ń bá tẹ́ ẹ bá béèrè tẹ́ ẹ fọlọ́nkọ́ kúkú lọ́rùn láti onídọ̀la àmì ń tó sí nígbà tí inú bí lọ́fọ́ra rẹ̀ mo náà lẹ́bàá tó máa ń fẹ́ gbàgbọ́ ilé ìtútúmọ̀ sí pé àwa gan-an la bà wọn ọmọ wa jẹ́ ìtútúmọ̀ sí pé lúlù kì í pé kọ́ ọmọ ọgbọ́n wàláhì torí pé àtòjìjẹ bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ ọmọ ọjẹ́ lọ máa máa dà. tó bá ti pé ń lọ́pọ̀ tó jẹ́wọ́ kó ló ń ṣe ẹtú fàmárà barakallahu fi káàdà sókè ọlọ́run bá kó fún ọ ní ìbùkún látàrí òdodo tó sọ. kíní ìṣọ̀nà kó la fi ra tó bá dìgbà mí ìyá máa wọn sọ ni iná lẹni èsì tèmi ẹyin gan lẹni sọ̀rọ̀ kó ti fọ ní ìtẹ̀yìn lẹni gan yóò ti fọ ṣé àwọn afinu lébà àbá sọnù ń àtọ ọkọ gangan tá a sọnù ni àbí ká máa fi mú mi a sọnù ni sọmọ pé bàbá tó fọkàn lọ́la a tó sọ mí nù bàbá tó fọkàn lọ́la a tó sọ mí nù ọmọ bẹ̀rẹ̀ ti ṣe látàgbé ẹ àìfọ̀n kẹ́ni àìfọ̀n kẹ́ni o ti fẹ̀kọ́ ńlá lé ọmọ lọ́wọ́ nù yàtọ̀ sí ká mẹ́gbà ká máa lé ká gbogbo èèyàn máa bẹ̀ wá ká máa kó yọ gbà yọ gbà wọn náà ti padà gbà nítorí pé ń bọ ọmọ bá yà gà mí ẹ̀wọ̀n ká náà láàmú ẹran ṣùgbọ́n kan náà wọ́n ti nǹkan máa ń bọ́ sọ̀rọ̀ tí wọ́n ní tẹ̀ à ń bọ̀ ọ̀ sọ̀rọ̀ pẹ̀lú fóònù ó sọ pé ìdílé o ilé lẹ́sì wà ah, ọmọ ìgbọ́ pé ṣáà ìgbésí ayé ń <laughs> bí a máa ń sìn kankan láti tọ̀ ńgbà tó ma náà tó náà bá fi náà tiẹ̀ ó sì kó ẹran jẹ́ nù sàásùn dáńtọ́ ẹran jẹ́ ẹ̀ ọ̀kọ́ ẹran jẹ́ ẹ̀kọ́ tẹ̀ ti kọ́ lọ́gbà torí pé gbàdá ń bẹ́yìn náà sọ̀rọ̀ tó máa ń sì rí pé nu lílẹ̀ wà ọmọ tù jáde wò pé ah, àbílẹ̀ kọ́ la wà ókè ókè ókè èèyàn máa parọ́ ìfowópamọ́ so ìgbà tó bá di kọ́ máa ń lò ẹ̀kọ́ tẹ fi lé lọ ẹnu abínú ìwọ ọmọ ń kọ́ rọ bàbá ń kọ́ ilé ẹ̀kọ́ rẹ bàbá ló fi lé lọ wọn níbi abẹ ẹ̀kọ́ dáadáa àdéhùn bẹ̀rù kàrọ́mì fẹmẹ̀ ń ṣe abẹ́hà abẹ́ wọn ní bàbá rẹ lọ́jọ́ àdí nínú kánáwó kátọ́ rẹ ẹtọ́ bá jọ bàbá rẹ̀ kọ́sàbòsí fún ìyá rẹ̀ bọ́mọ bá jọ bàbá kọ́sàbòsí fún ìyá kọ́sàbòsí fún ìyá torí di eléyìí ìgbà tí ọmọ náà máa ń parọ́ bíi dín ọmọ tí tó tún ti rí pé bẹ́ẹ̀ bá parọ́ sẹ́yìn tó máa fi wà láì fún kò ọ̀nà ọgbà so torí di eléyìí àlìyẹ̀mí ìnàlọ́mù ìbúra tí sọ ní sínà àtẹ̀yí tí kì í sọ ní sínà àti èyí tó ti pé tá a bá ṣe kàfàrà ń bẹ fún gbogbo oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ẹja sọ́ra ká sọ́ra bá ti máa búra pátápátá ẹdí ajé wọn mọ àmọ́ òdodo ò ní ìdí búra kí ló fẹ́ máa búra fún nítorí pé òdodo ni wọ́n ń sọ ẹnìkan pé tó lè pé wà láì lórí tó ń pè é torí pé òdodo ni wọ́n sọ tí ó bá ti ọlọ́run. o ò ní láti búra gan láti filẹ̀ nítorí pé ká máa búra lọ́pọ̀lọpọ̀ nǹkan kọ́dà tó jẹ́ lórí òdodo kìí jẹ́ ká kọ́ lọ́ọ̀kan wàláhì wàláhì wàláhì ò ní ka Allahu yẹn ò ní kà á fún bó ti yẹ kọ́ kà á fún èyí tó mú àwọn kan ní ìsìn tọ́jú tó máa ní kó fọlọ́run bá búra wọn ò lè fọlọ́run búra àwọn lè fọlọ́run búra lórí irọ́ wọn lè fọlọ́ ń búra lórí rọ́wọ́n kọ́lọ́ ń fún kankan má àwọn tó wá ní kó fi ṣéwù kan ti ń kà fún kó fi búra gbọ́ á ilé ò lè gbiná torí ṣéwù gba bàrà lọ́dọ̀ rẹ̀ dọ́lọ́ lọ àbẹ́ gbọ́ fún àwọn pé òfi ṣéwù amadu tìjà ní búra òṣèwù abdulkadir jìlá ní búra òfi ṣéwù muhammadu badawi òfi búra òfi ẹ̀ nígbọ́ orí à eléyìí ọ̀wọ́pọ̀ àmọ́ lè fi wà láì búra lórí rọ́ pé aláwù tó lè pọ́n lè ní kó rìkúté aláwo tó lè ní kẹ́nu rẹ̀ ọ̀yọ́ ń pàkọ́ lọ́wọ́ bẹ̀rù ṣéwù tí ò lè dá ti tẹ̀tẹ̀ tó ti pé tútù lọ́lọ́ ń tó náà lọ́wọ́ àkà torí délé ní ìgbà tí ìyẹn bá ti dín ìbúra kù tí wọ́n máa tẹ́ wàláì wàláì wàláì ẹ̀rí pé tó tí yóò bá búra náà tí nǹkan wọn bá pàtàkì kò ní fi wàláì búra kò sì ní búra lórí rọ́ọ̀mù torí délé. léyìn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó wà ọlọ́run bá wọn àánú pọ̀ ó ara rẹ̀ ó ní ghalabatu rahmati ghadabi ìkẹ́ mi borí ìbínú mi lọ́fà ni òfin ní fìyà jẹ wá lórí ìbúra tá èyí tó ṣe pé náà bẹ ìta lọ́kàn ìbúra kẹta jama náà ní ìbúra rọ tíyẹn máa ma ìbúra lórí rọ kí la pé máa ṣe àmà rí níbọnú náà àlìyẹmí nìlọmọ àlìyẹmí nìlọmọ eléyìí ò ní di kàfà kankan ọmọ àmà búra lórí rọ kàfà ara báwo àní yóò rí ọbọ náà àbí kọ́ ọmọ ṣèrú ẹ̀ máa kó túbà lọ sọ́dọ̀ lọ èèyàn máa mà ó ń búra lórí rọ èèyàn mí nù wọn okòwò olùjẹ wọn á gbé ọdẹ wájú adájọ́ púpọ̀ ọlọmọbúra pé gbogbo ń dọ̀tọ̀ ní kóòtù yìí òdodo ni oṣù àkùránì wọn gbélé ọlọ òdodo lọsọ gbàtọ ti débẹ̀ pé wọn lọ jí owó ọbẹ ìpọn kutu ọba gbẹ sódodo ni àbí wọn pé it is all false allegation pé rọ ni gbogbo ẹ̀sùn náà gbà tó lọ yẹmínú kínú lọ́gà ọmọ oṣù o sì mọ̀ pé o ti kówó sórí àjà ọmọ kò ti rí wọ́n mọ́lẹ̀ yẹmínú lọ́gà ọmọ oṣù ọ̀nbẹ lọ́wọ́ olóṣèlú àlìyẹmínú lọ́gà ọmọ oṣù ọ̀nbẹ lọ́dọ̀ àwọn amẹ̀kúnnù táwọn náà lọ búra lórí rọ́ọ̀ gbowó tó lóṣèlú gbé báwọn pé káwọn ó pín fáwọn mẹ̀kúnnù àdúgbò àwọn àwọn tí ń péjọ tí wọ́n fẹ́ gba five hundred naira ìwọ gba two million wọ́n ní kó o pín fún wa ní five hundred naira wọ́n wá bí ọ léèrè ní wíkẹ́ndì owó dáa ní o ní sátidé tó o pé ẹtì pin fún abẹ́ pin fún ọ ìkálukú pa wọ́n ti ẹ̀ dúpẹ́ àbá èèyàn mẹ́ta ló fún one thousand five hundred naira nínú two million kí ni wọ́n ń pè búra wọn àlèyàmí inú lọ́ba mọ́ọ́s ìbúra èyí tí ì rí ní bọ́nà oríṣiríṣi ìbúra bẹ́ẹ̀ wà ìtàwọn èèyàn tó ti pé wọ́n ṣe nínú ìgbésí ayé wa tó níyì bẹ́ẹ̀ náà ni lọ́pọ̀lọpọ̀ àwọn wa gbogbo náà náà tán dáwó wọn ní kíní kan kọ́mítì wọn wá dáwó wọn kówó sọ́dọ̀ ẹnìkan akápò owó tí wọn kó sí lọ́dọ̀ kò bẹ̀rẹ̀ sí ní fowó gbọ́ bùkátà ó ní àdúrà náà ni pé àtòwó olówó àtòwó ẹni ọlọ́ndàkùn má kan hàn wá ọlọ́run wá fún lówó olówó ẹ ń béèrè kó n ṣe náà tó ń gọ̀ ni òun ò kúkú gọ̀ wọ́n wá béèrè gbogbo owó tá a kó jọ lórúkọ mọ́sálásí mọ́sálásí náà ti sẹ́kọ̀ọ́ ó ní wàá láyé kí ni wọ́n ń pè lẹ́yìn àlìyẹ̀mí ìbúra èdè sọ ní ìdínà. àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n jà nígbà tí wọ́n jà wọ́n akẹjọ lọ bẹ́ẹ̀ nìkan ó sì máa ń tọ́sẹ̀lẹ̀ ìgbà tí òun náà tún fẹ́ kó lọ wájú ẹni tó jù lọ bọ́ọ̀rọ̀ ti ṣe ṣẹlẹ̀ kọ́ ló gbé kalẹ̀ wọ́n wá ń bi léèrè pé ṣé bó ti ṣẹlẹ̀ lẹ́wí wọn ni wà láì tẹ́lẹ̀ àfi fún àdínkù kí ni wọ́n ń pè lẹ́yìn al-yamin al-ghamus ìbúra ti sọ ní sínà torí délé ọ̀dọ̀ àjẹmọ́ ẹ jẹ́ ká sọ ìbúra wa káàdì pé gbogbo gbàdábà búra àbúra lórí rọ́ọ̀ orúkọ ọlọ́run la fi búra àti forúkọ ẹlòmíì búra yàtọ̀ sọ́lọ̀ kárántí pé ọlọ́run ọba wa kò sí ní tó kéré nínú ní tàà sí láyé ń bí. wàláàdì ọlọ́run ti sòrò fún wa parí òṣìṣẹ́ tó ní ńlá ìta sọ lọ́rọ̀ òṣìṣẹ́ tó kéré gbogbo ẹ̀ pátá lọ́lọ́run òbí wa léèrè tó bá di lọ́la kéèyàn ẹ má jẹ́ àmà ronú pa ń wọ́nà àbáyọ wájú àwọn èèyàn èèyàn lálẹ́ kò kò ní tó lè fi ọ́ padà wá dẹni tó ṣe wípé nítorí àti rọ́nà àbáyọ lọ́dọ̀ mi èèyàn tí ọ̀já máa ń kankan ẹja fòdodo kọ́ra tá a bá ti fòdodo kọ́ra ìlọsíwájú ọba gbèsè ayé wa tá a bá fòdodo kọ́ra ẹni tí ó fẹ́ràn ọwọ́ pọ̀ nú àwọn èèyàn tá a bá fòdodo kọ́ra ẹ rí i pé ọ̀nà àbáyọ ọmọ ẹ̀yọ fún wa ni níbi tá a lérò gbogbo èèyàn mọ̀ pé lágbájá olódodo dóòlà olódodo. bọ́ba mọ lórí eléyìí oríire máa ní yàtọ̀ sẹ́ni tó yọ lókèrè ta ní lágbájá òwúrọ̀ ló ń bọ̀ yẹn bọ́ba sọ ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dógún fún yín mẹ́rin láàbọ̀ nínú rẹ̀ irọ́ pọ́nbélé ni subhanallah kí ló á sẹ́kù mọ́ ẹlòmíì parọ́ débi pé ẹran ara rẹ̀ sì ń kórìíra ẹ̀mí rẹ̀ wàláhì ẹran ara gan kórìíra ẹ̀mí rẹ̀ torí tó bá ti parọ́ ọ̀hún àárẹ̀ ó torí pé irọ́ yẹn ní yí nínú nínú san wèrè torí délé ọ̀dọ̀ wa jẹ̀má. ọlọ́ni wallahu ghafurun halim ọlọ́run bá wa aláforíjì ni o a máa foríjì yẹn lórí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá dá téèyàn bá ti tọrọ àforíjì àforíjì ń bẹ fún ọlọ́run bá kì í bá ta ọ̀nfẹ́ wípé kí ẹrú kọtọrọ àforíjì lẹ́yìn ìgbà tó bá tẹ̀ nítorí pé ọlọ́run ọba wa ń kọ́ alákejì ọ̀nfẹ́ igi tí ẹrú ó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ ronúpìwàdà torí pé òun kọ́ ọlọ́pọ̀lọpọ̀ gbígba ìrònúpìwàdà rẹ̀ torí délé ọ̀fọ́rọ̀ aláforíjì ni hàlímọ́ alámúmára tí ọba jẹ bẹ́ẹ̀ ọ̀nà ọba ti ṣẹlẹ̀ tọ́lọ̀ ọba ọba jẹ́ alámúmára aláfaradà wàhálà òfìsò ẹ̀wù bá ẹlòmínú wa bí máa ń kára tí máa ń kára lórí tí ò nǹkan tó bá gbé bẹ́ẹ̀ lọ́lọ́run bá náà náà ṣe ni tẹ̀wọ́n pé ayé yìí ò ní sẹ́kù fún ṣẹ́jú mẹ́ta tòṣùmọ́nà alẹ́ aláfaradà alámúmára ni wọ́n ní bẹ nínú tàmáàmà ife ọgbọ́ àwọn orúkọ ọlọ́run ọba yìí òtúmọ̀túmọ̀ wọn ó sì fi ń ṣiṣẹ́ sí i kí wọ́n náà máa kọ́ wàárí láti àwọn àròyìn eré tọ́jẹ́ tọ́lọ̀ kí wọ́n náà jẹ́ kọ́fó aláforíjì fáwọn èèyàn tó bá ṣe ọ́ wọ́n sọ pé dandan àjọ nínú àbí owó ni ìjọba gbala máa jọ fún máa fi hẹ́ à ìwọ náà lọ́la ní sinmi alọ owó lulẹ̀ oṣù bú òkú sẹ́wọ̀n kan àwọn ọmọ sọ̀gbẹ́lẹ́ ni tí ń tu lánàá bí ìṣègbè tí ń tu sọ́sókè tí ń fojú gbà subhanallah òun á dà lónìí bẹ́ẹ̀ lọ́mọ ìyẹn. àmọ́ tó bá ti sàkórí tí wọ́n ní Allahu akbar lánàá tó àti lágbájá jà bá ti bẹ ló ti gbà á ọlọ́run forí jì abẹ́rẹ́ bẹ́ẹ̀ látàrí dáadáa ó jẹ́ pé gbogbo ojú òjò kankan iná ẹni tó bá kàn ti ṣe sí wọ lọ́kàn gbiná jẹ ó pe bọ́ǹbù tí nǹkan retí àti pláṣà ni wọ́n ní gbogbo wa. wọn wá lè kankan sí wọ fún mu jẹ àtúkọ̀ ọkàn máa ṣe bí ajá àdìgbò lókì. agbọ́dọ̀ lápára náà ń bẹnu pé àwa náà agbọ́ àgbọ́ yí àwọn orúkọ náà ti ń dé àwọn àròyìn rẹ̀ àwa náà wọ́n kọ́ wa látara àwọn àwa arétọ́jẹ́tọ́ lọ́ọ̀ kálámù Mumara, kálá farada nítorí pé ibi tó rí ire wá tá a bá lámù mara tá a bá lá farada oríire ò sí ń bẹ àfi kálámù mara àfi kálá farada nítorí pé ìkanra ọ̀dà kankan bí ẹ bá jọ ń obìnrin ò lè gbọ́dọ̀ rẹ̀ bá jọ ń kò lè gbọ́dọ̀ ọkọ tọ́ba jọ ń kan ara kò lè lọ́mọ láàyè nítorí pé bọ́mọ bá sì ọ́ òní mọ̀gbà tó yọ àdá tọ́ọ̀bì ọmọ lórí dànù gbàtọ́ bá ti jó ń kan ara tí ọ̀la mú mára tí ọ̀la farada tí ẹ̀ bá ti jó ń kan ara tí ọ̀la mú mára tí ọ̀la farada fámìlì kan ò ní lè súnmọ́ nítorí gbogbo ní wọ́n fi sẹ̀ ní òfì bí wọ́n á irú èèyàn bẹ́ẹ̀ burú wáyé kí wọ́n sí ọ̀. kò bínú lọ́tẹ̀ yìí wọ́n tún sí ọ ọ tún ọ kò gbé mi táwọn ọmọ wò á ah, bàbá yóò gbiná jẹ lónìí àwa gbé débẹ̀ kókè náà kò sí nǹkan kan kò sí nǹkan kan barakallahu fikum. Ah. kí ló ń fi sí ẹ ṣe nǹkan kan sí ni ni kí náà wọ́n kò yí bí ọ̀gá láàrin gbóògùn ọ ẹ̀ẹ̀kan ló pé ẹsẹ̀ rí nǹkan tẹ̀ tí o bá tí o bá ti jẹ́ pé mo gbé ìbínú mi n bá pé kí n fọ́ gun ọmú kìí pé bá ọ lórí o torí pé ẹni ti ń pè bá pé kí n ọ lórí ó súnmọ́ kíru rẹ̀ ọ̀pá àyàn ń gbọ́ ọba yá. so nítorí jẹ eléyìí kọ ọjà lámúmára kọ ọrọrùn jẹ máa so èèyàn ọmọ kọ èèyàn ọmọ èèyàn nítorí pé bá ní gbogbo tẹ́sí wọn gbẹ̀sán ọ rẹ̀ náà jọ kàn torí wọn náà ọ̀sẹ̀ la rẹ̀ tí eyín bá gbá hàn jẹ́ ńkọ́ ọ̀sẹ̀ la rẹ̀ àbọ̀ ọ̀sẹ̀ la rẹ̀ ká gbogbo eyín dànù. torí di eléyìí kájẹ́ wọn kì gba lámùmára irú àwọn ẹni tí máa fojú sùnù kàn kan tí wọ́n máa pé ìgbà tí kì í tó fi síbi kan bolo lè wó sí torí pé tí wọ́n bá lọ́ọ́ máa bínú gbogbo gbà ọba nǹkan púpọ̀ jẹ́ náà ọba nǹkan púpọ̀ jẹ́ kí sípò ọ̀gọ̀ ìwọ náà ń kọ́ àìmọye èèyàn táwa náà ń sẹ̀ àìmọye èèyàn táwa náà ń sà ìdá sí àìmọye èèyàn táwa náà ń sà títí sí tí gbogbo èèyàn bá ti sọ yìí pé òun ọgbẹ̀sán ibi tí kálukú dé láyé kò ní bẹ́ẹ̀ téèyàn bá ti lámúmára agboolé wọn ó tù agboolé tí wọn bá ti láparadà agboolé ibẹ̀ tú ni ibẹ̀ lẹ́sìn tí wọ́n ń sáàbùn síra wọn tí wọ́n ń wá bí wọ́n ti gbàtara wọn jẹ́ torí pé nìkan ò lè tẹ̀ wọ́n kó wọ́n mọ́ ṣèkàtì irú agboolé bẹ́ẹ̀ ò ní lára kò ní lẹ́bí tó ṣùgbọ́n tó bá lámúmára ẹ̀yin náà ipá gbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ tòtí ọba máa bínú máa kan ara ń kọ́ ọmọ òní pọ̀ torí délé yìí ẹdí ká tara ìròyìn dáadáa tó lọ́wọ́ bá wá ń jẹ́ ìkáàánú òkúkọ́ra ọlọ́wọ́ bá là ń bẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kùn jọ̀wọ́ ó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé tí ọba búra orúkọ ọlọ́wọ́ bá ní òfin búra oníforúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́nà ọba búra tí ọba ti búra pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá yóò máa búra lórí òdodo ni kò ní jẹ́ tí ó máa purọ́ tó sì tún máa fọkọ ọlọ́run ọba sí àtìlẹ́yìn fúnra rẹ̀ ọlọ́run ọba kọ́nà wa lọ́wọ́ lórí àtìlẹ́yìn máa ṣe tiẹ̀ ó lè wá jẹ́ sàkó tiẹ̀ subhanahu wa alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tí wọ́n bá kó ìṣòro ìyá olúwa fún mi bá mi wọ́n á fi alhamdulilayi wọn kó sèyàn lọ́wọ́ wọn ní sísèyàn bá lò èèyàn ti di ọ̀daràn yẹn sèyàn bá tún àlùtọ́ da padà pọ̀ sọ́dà àrùn náà ẹ sèyàn bá ti kó nǹkan sèyàn lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ lẹ́mìí fún olù láéláé torí nǹkan kó sèyàn lọ́wọ́ yẹn wọn fọkàn táyà lórí ẹ̀ nígbà tí fọkàn táyà lórí ntìyẹ ní kéèyàn sọ kọ́nà fọwọ́ bàjẹ́ kan èwo lọ́wọ́ bàjẹ́ ọwọ́ bàjẹ́ náà ní pé ntí wọn ya yín kẹ́ ẹ máa lò fúnra yín ntí wọn láwọn kùn yín kẹ́ ẹ máa fi gbọ́ ti bẹ́ẹ̀ sí ọwọ́ bàjẹ́ nù owó yẹn ti kú pé wọ́n kó pamọ́ sí yín lọ́dọ̀ ó ti di pé ẹ ọwọ́ ẹni tá a kó nǹkan pamọ́ sí lọ́dọ̀ ọwọ́ rẹ̀ yẹ́dùn àmàna ni wọ́n pè ọwọ́ afúnsọ ọwọ́ tá a fún ṣùgbọ́n ọwọ́ ẹni tá a ọwọ́ rẹ̀ kì í àmàna sẹ́ni tá a yá lówó jí mú lọ́wọ́ kọ̀ọ̀kan tá a ti wádìí jọ parọ́ ẹni tó lówó ní òfòrí fa torí àwọn gbówó lẹ́yìn náà lọ wọ́n gbé nǹkan kan tó ní e lórí lẹ́yìn lọ ẹ̀ ń ná fúnra yín ẹ̀ ti yá mi ẹ̀ wù ọ̀daràn láàrin mi torí pé wọn làwọn ya yín ẹ̀yin wá sọ di gbèsè tí owó yín wọn bá ti máa yín lọ́wọ́ lẹ́yìn ìgbà tẹ́ ti darí rẹ̀ síbòmí ẹ̀ sàn láéláé gbèsè yẹn ń bẹ lórí yín tẹ ẹ bá kú àwọn ọmọ yẹn hàn ojú ni rojú sànú bí ojú eléyìí kọ ojú ọ̀daràn lélẹ̀ ọ̀gbọ́dọ̀ sànú ẹ̀ bẹ́ẹ̀ ló fi ṣẹlẹ̀ àṣọ torí ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n gbé nǹkan síyàn lọ́dọ̀ bí bùkátà bá wa lọ síbi kéèyàn fẹ́ nà ẹ gbọ́dọ̀ tí ì nàkẹ́ tó gbàyọ̀ dà lọ́dọ̀ ẹ̀ tó gbé sí yín lọ́dọ̀ ẹ dákun tẹ́ ẹ jẹ́ kí n yá nínú owó tẹ́ gbé sí mi lọ́dọ̀ bẹ́ẹ̀ ni àgbàkẹ́ yà tẹ́ bá tún wá yà àwọn ẹ̀sùn san láéláé yàtọ̀ sí kẹ́ yà láìsọ fún ìyẹn di ọ̀daràn gidi torí pé ìyẹn ti ṣe jàǹbá àríyànà ìyẹn ti ṣe jàǹbá torí ẹ̀ sọ fún pé yà tọ́ba ni mo gbà kẹ́ yà ẹ̀sùn san láéláé ọ̀rọ̀ pé ẹ̀yìn padà rí ti ìrójútu tí mo fi ṣe kí wọ́n sẹ̀ mí wọ́n kò gbọ́dọ̀ lúpọ̀. àní kò gbọ́dọ̀ lúpọ̀ ètò tí wọ́n yín lúpọ̀ ẹ̀ ṣe fọkàn tán èèyàn gbọ́dọ̀ máa fún àdúgbò fún yàn yọ wà protected èèyàn kò sọ́tọ̀ yọ wà nù ọ̀rá tiẹ̀ lọ́tọ̀ ẹ sì lọ gbé síbi kan ọ̀tọ̀ ẹ la ẹ máa pé kú gbọ́dọ̀ sì lè lúpọ̀ ẹ kọ́ sí kówó lágbájá nì ìjọba ẹ̀ ló kó fún mi àìbá ama tẹ bá kú òun náà wá rìpọ́tù pé mo gbowó fún lágbájá sẹ́yìn pé màá wá túlé ó sì rí èlò ìlẹ̀ kówó yín wọn bá bẹ ah àwọn ọmọ yín kan máa pé ọ̀dà fún bàbá àmọ́ bàbá ó lúpọ̀ burú àmọ́ tẹ́ ẹ bá ti lò ń bẹ̀ kó bá sọnù ẹ̀ dá padà. rárá láíláí ẹ wàá bí wọn ẹ máa dáwọn gbà lérò pẹ̀lú ẹ pé pátá náírà ńlá fẹ́ àbí òye àmọ́ àwọn ọmọ kan wọn bẹ́ẹ̀ bàbá wọn sẹ ẹsùn bí wọn ni pé ṣé mo lè máa ń sẹ tó wò mí láì béèrè èèyàn ti ṣe jàmbá torí náà òfin ṣẹlẹ̀ àti sẹwò lásán o ti ṣe transaction ọ̀daràn náà. wọ́n bá jẹ́ pé kì í ṣe yẹn kan lórí tó sì jẹ́ pé owó yẹn ní purpose owó yẹn ní purpose bóyá wọ́n kàn fún wa wọ́n fún wa wọ́n bá yẹn kan fún wa lẹ́la fún wọn tí ń tẹ̀tọ́ dẹ̀rẹ̀ kọ́dà bọ́bá jẹ́ pé tó ń kó wa pọ̀ wọ́n tún kó wa wọ́n kó wa wọ́n kó wa lèèyàn náà ti dín èèyàn nà pé àwọ̀ èkó púpọ̀ wọ́n máa béèrè àníṣà láì máa rí nǹkan fún wa. ìgbé bàbá náírà àgbàdo àwọn ọmọ náà ti mọ̀ pé ìlú báwọn sọ ni wọ́n fi kó wa. wọ́n bá ti wọ́n fẹ́ lè lò ó Islam. oúnjẹ kan pàtó a máa pa àyàn wọn ní bẹnu ṣé ń bẹnu àìgbọ́lọ́ngbọ́ pé kéèyàn sì ló wọn jẹ mọ́ a ah, ọlọ́run fẹ́ ká fún ara para wa àmọ́ ọlọ́run fẹ́ ká máa di rọ́mú ìwádìí wo wọ́n ti tàbí sọ pé jíjẹ oúnjẹ báyà máa pa àyàn tí ìwádìí yẹn tó bá fìdí múlẹ̀ tá a sì ní àwọn ẹ̀rí tá a fi kín lẹ́yìn wala tulqu bi aydikum ila tahluka ọlọ́run lẹ́ẹ̀ máa fọ ara yín fi ra yín lọ sí di ìparun ọlọ́run nígbà kọlọkọlọ jẹ méjèèjì torí pé ọgbọ́ ló ń gbọ́ kọ́ wa rẹ́ra rẹ̀ fún dànù èèyàn fọ ara rẹ̀ para rẹ̀ nà. ǹjẹ́ ìfẹ́ ní irọ́ pípa kẹ́hìn máa dẹ́rù bọ̀ ni ipò àkàtì ò bá dẹ́rù bóyá ìfẹ́ ọdún dẹ́rù bá dẹ́rù ìṣòro pàmò wà kàtà ní kò ní mọ̀lọ́dọ̀ lábẹ́ ìṣòro tó pọ̀ lábẹ́ sọ̀tọ̀ yóò fi dàní tí ẹ̀ náà fẹ́ẹ́ mú un. tó máa bí ẹ̀yìn lé rẹ̀ sí òótọ́ ẹ̀ sì ní mú lọ. ẹ dáhùn irọ́ ni anábì sọ̀rọ̀ láàyè sẹ́sẹ̀ wọ́n sọ fún arábìnrin kan tí ń bọ́ ọmọ rẹ̀ sórí pé láti ṣèkìdìbì wọlé òkun ti máa dé ha ọ gbọ́dọ̀ parọ́ kó dà kó ti pọ̀ ń táwàdà náà lọ́kàn ni wọ́n fẹ́ bá ti béèrè dírámà pé ti dírámà tọ́ àpètòkùn gbàjọ́ bá ti sírọ́ mẹ́ ẹ̀yin sì mọ̀ pé dírámà láti pìlẹ̀ rẹ̀ lópin torí lágbájá lọ́kọ lágbájá tí wọ́n fẹ́ ra wọn náà. òun sin màálù mo lọ ẹbí ma. èèyàn wá ṣọ́kù rẹ̀ tó bá tó rẹ̀ ó wá tó tún sílẹ̀ tàbí bẹ́ẹ̀ ó wá lẹ́yìn tó tẹ̀lé tẹ̀lé iye tó yẹ kó ra ènìyàn pàtà pàtó tó gbé bá tó dé rẹ̀. kí wọ́n lè ń béèrè ní. ẹ jọ kóra inú wa sóye. <laughs> pé èèyàn ra màálù lọ́dún yẹn thirty so o sì ní kéèyàn fi lọ sọ́dọ̀ òun ọmọ báyẹn sùn sì ń báyẹn sùn sì ta màálù yìí kí ni ìṣeré àtọ́ ń parí àkókò ń wà tó ní kí kéèyàn fún pé ọmọ báyẹn sùn téèyàn náà sanwó sọ kankan ẹ sọ wípé ọmọ máa pín. tí ọba wa bí máa ń kọ́ nínú òfin ṣẹ̀rí àgárà rẹ̀ ni wọ́n pe lẹ́yìn Islam ò sì gbà igi ká máa ma nǹkan lórí rárá nǹkan tó ti pa àmọ́ bí tó lè yanjú sí tọ́lọ̀ ń bá ya màálù lágàn kọ́ kí wọ́n lówó síbẹ̀ wàhálà sí na alẹ́ ti sọ yóò ti clear ẹ ti sọ yóò ti clear láti pilẹ̀. torí nìsín wọ́n gbé wúrẹ́ náà sí lọ́dọ̀ nìsín ẹ máa bá mi sìn ọmọ tí máa ń bí àjọ máa pín kò ah, bí ma kí á ní eléwúrẹ́ sì pé ẹ ń gbé wúrẹ́ mi sẹ́yìn náà béèrè pé gbogbo wàhálà ọdún yìí ń kọ́ béèrè ṣé láì ṣe ẹ sọ yóò àmọ́ ọmọ

lóòótọ́ nǹkan ni ọmọ ara kókó fún wọn yọ ọmọ jẹ káàní àmọ́ òun náà ni ọ̀tá máa dà wọn ká. àwọn kò mí ẹ̀yin lè máa wá fọ́ọ̀mù màlúù yín tẹ̀mọ̀ pé lẹ́yìn o ẹ̀ bá ní wàrà yọ pọ̀ tí ó pọ̀ ń pọ̀ bẹ́ẹ̀ so nítorí de eléyìí. àǹfààní lára rẹ̀ ẹ torí ẹ̀ sẹ́rí sẹ́rí à ibi tó dá sí ni pé látàgbélé mú náà wọ́n látọ̀gbélé mú sẹ́rí à ní ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí fẹ́nìkan onóòsì gbọ́dọ̀ ṣàbòsí fún yín ní ìsinyìí ìgbà tẹ́yìn tó ń fún wàrà màlúù tó bá padà hàn sí yín pé iye wàrà màálù tí wọ́n fún kó tó di pé wàá mú màálù yín ó two hundred thousand naira bó lẹ ti gbọ́ ọlọ́kàn yín ṣé yọ tẹ̀yìn lọ́wọ́ pé. lọ́dà lọ́dà bá tó ń ṣe iná ní àti gbà pé wá fún un àwọn àti gbà pé ọmú ló fáwọn fún un dé. ó tó àwọn. wọ́n ti gbà pé tó àwọn ni.

mo mí mi pé àtòrí pé at the end of the day hmm. kì í ṣe ìgbà yẹn lọ́ọ́ kẹ́ wò ó sí. ẹ sọ ike tó bá yẹ pé lẹ́yìn oṣù kan lẹ wá mu lẹ́yìn tí mo gbàtẹ́ lé mú sí bọ́yẹ̀yìn ọdún kan lẹ fẹ́ mu bọ́yẹ̀yìn oṣù mẹ́fà lẹ fẹ́ mu bọ́yẹ̀yìn ọdún méjì lẹ fẹ́ mu ètò bá gé lẹ́yìn ọdún kan la wá mu àfihàn yìí báyìí kẹ́tìjọ́ máa tó bá ti gbẹ̀yìn oṣù mẹ́fà ni ìdajì owó tó bá ti kẹ́yìn oṣù mẹ́ta ni ìdajì owó tó bá kẹ́yìn oṣù kan àbọ̀ ni ìdajì owó tá a bá ti jọ mọ́ fúnra wa bẹ́ẹ̀ ọ̀dà nítorí pé òun ti ṣiṣẹ́ ìgbà tó parí iṣẹ́ lẹ́ wọ́n á sòwò iye tí wọ́n gbà jàǹbá ni òfin ṣẹ̀rí ọ̀sùn gbà bẹ́ẹ̀ torí pé tẹ́ ẹ bá fún yàn ní ìjà tẹ́ ẹ bẹ́ẹ̀ ń sẹ́sìn. ẹsẹ̀ ìjáwó rẹ̀ nínú ìsìká káfíńtà kọ́ bá ń kalẹ̀ nígbà tó wá kàn lọ́wọ́ àtọ̀ wọ́n á ní màá fún ọ yé báyìí ní ìgbà ní ìfún fún ọ yé báyìí ẹsẹ̀ pé <laughs> gbogbo ẹjọ́ bá báyìí ẹ̀mẹ́ ó pè kà ní. ẹ ti jọ sọ ni kó tó gbórí lé kó bá tẹ lọ́rùn kó gùn kó bá tẹ lọ́rùn kó gùn. ẹ ti ní kó pé àti mọ period tá a máa wá mu sí tó bá tó iye gbà báyìí ọbẹ̀ rẹ̀ láti yé báyìí tí ọba tó tọ́jú ìdajì rẹ̀ ìdajì owó tí ọba tó ìdajì owó màálùú mi wá fún wọn wàhálà débi pé wọn wàhálà púpọ̀ lórí ẹ̀ owó wàhálà fún wọn sọ kẹsàn-án sokoto yẹ kọ́ máa jẹ́nu ìsìlámíkàlì nítorí tó bá gbé jọ́tà fẹ́ gbà lájẹsẹ̀ máa sanwó ìsìlámù ọ̀farama tó ti ṣiṣẹ́ pin.

àbẹ́ ní sábà láàmú ẹjọ́ gbé ọmọ ó sókún kún iná ní bára nínú òfin ṣẹ̀ríà ó sókún kún ọlọ́run lè sẹ́lẹ̀ bímọbímọ ọlọ́run lè sẹ́lẹ̀ tí ò ní bímọ. tó nígbà tá a bá parí rẹ̀ tọ́lọ̀ wọn bá bá ní kó bímọ ẹ̀yin ò rí i pé ibi tá a fẹ́ kọjá sí lọ́jà sí àyè. bọ́lá wọn bá wá sẹ́lẹ̀ tí ò ní bímọ kọ́ àti bí àwọn èèyàn náà lọ́lọ́ ń dáhùn ẹranko. ó sì ń bẹ́ẹ̀ ní ha kótókótó á bímọ ọlọ́run fún lọ́mọ tọ́ ọmọ ọmọ ni wọ́n wà bẹ́ẹ̀ so nítorí ìdí eléyìí inú jẹ́ pé èyí ṣe èyí mọ nǹkan lórí nǹkan tó jẹ́ pé ó wàhálà so èyí ọmọ ọmọ lórí tó sẹ́sẹ̀ ní wípé ọmọ bá ń sin màálù o ọmọ bá ń sin àgùntàn yìí o gbogbo ọmọ tó bá bí ẹni tó nìyá lọ́lọ́mà ìlú ni wọ́n máa gbà lówó sẹ́ àbí òye tọ̀ lọ́dọọdún ìmọ̀ àgbà yìí báyìí tí ọba di ìparí ọdún ni mò ń fẹ́ kẹ́ máa sanwó iṣẹ́ fún mi àbí òye èmi wá lè mú owó sẹ́ wá gbà tí mo bá mú owó sẹ́ wá lọ́wọ́ aṣọ ìpẹ́tọ̀ ẹ fi fún mi lè jọba wù yín nínú àwọn ọmọ màálù yìí ẹ fi fún mi lè jọba wù yín nínú àwọn ọmọ àkútà yìí tọ́ba bí màálù. àbí òye wa yọ wá jẹ pé ẹ̀yin lẹ ta fún sí lẹ fi ta fún fàmọ́ ọmọ bá ń sìn á máa ọmọ tí ọba bí máa ń kọ́ tó ọ̀nà àbáyọ tá a lè rí nínú ọ̀ràn gbowó sẹ́ tó ti pé kò ní rówó náà ní ìparí ọdún mo bá lọ́gbà owó sẹ́ rẹ̀ bá fẹ́ gbowó sẹ́ rẹ̀ yẹn yọ padà parí sípò náà kó náà àbọ̀ ṣùgbọ́n owó sẹ́ rẹ ni èmi ó ti kówó jáde yìí ti kólé lọ nítorí pé kò gbọ́dọ̀ jẹ́ gbèsè kí wọ́n á fi ta nǹkan tí ó gbà fún èmi ó kówó lé lọ́rọ́ àgbẹ̀tọ̀ owó yìí ẹ fi fún mi ní ìtẹ́ẹ̀bà fún mi náà àwọn màálù ẹ wá lè pọ̀jù ẹ lè fún kọ́pọ̀ ju iye tó yẹ kó gbà lọ tó bá pẹ̀ ń pín o ó sì lè má tó má tó ṣùgbọ́n gbà yẹn ó kílẹ̀ àlàmìkalì torí àpadà rí pé wọ́n bímọ àpadà rí pé kò bímọ tí ọba bímọ inú tí ẹnu dún kó ń gbowó

aláti parí ẹ̀ gbogbo eléyìí tako islam àti parí ẹ̀ tako islam owó sẹ́yìn ní ẹgbà ẹ̀yìn tẹ̀ bá yàn tó ewúrẹ́ owó sẹ́yìn ní ẹgbà ẹ̀yìn ọ̀lọ́mọ ewúrẹ́ hàn so ẹ bá ti gbowó sẹ́yìn níjẹ́ tó bá fẹ́ wá pé ewúrẹ́ rẹ̀ ẹ wá sọ pé ẹ fẹ́ rà nù àwọn ọmọ ewúrẹ́ rẹ̀ so bọ́ bá wọ̀ náà àwọn ìkàsọ̀rọ̀. máa bá dà fún mi máa ka ibi ìgbìmọ̀ lọ rẹ̀ pẹ̀lẹ́ ìdí yìí wọ́n fa ìdàdà tó wà mí. tó o wá jẹ́ bá tẹ̀sán bá ọ̀tá fún un àti pé tó jẹ́ ìrànlọ́wọ́ rẹ̀ fún omi tẹ́lẹ̀ ìdàgbà fún gbogbo fún ẹyẹ. bí àtẹ̀tọ́ wà ní àti pé fún un síbẹ̀ ni wọ́n fẹ̀rẹ̀ ìgbẹ̀ náà bá tẹ̀lé sọ́yà pé bóyá bí òjò ọdún náà àbá tó tẹ̀lé bá lè ní ìlú tó kúrò ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n yóò fún ọ̀gá òjò. bí ẹ̀ bá dé tó kúrò àwọn tó ta ẹlẹ́lẹ̀ yìí lájọ́ ọ̀dọ́ba jà pé ìbí ìrẹsẹ̀ bá jẹ́ ẹlẹ́sẹ̀ ló kù. ẹni tó dán adé bẹ̀ ṣùgbọ́n náà lè sọpọ̀ dán wa bẹ̀ sòṣùgbọ́n irú ilé yẹn kò ní ìdíkẹ́ ẹsẹ̀ pé ọlọ́pàá lè lọ gbé wa tó bá gbẹ dáa mọ́ àwọn kò burú náà lànà bisimilá àti làǹtí ní ká bẹ̀rù ìpè ẹni tó máa sábòsí àwọn tẹ̀yìn náà máa lè ṣe sùúrù yọ̀ dájú torí pété ẹsẹ̀ yóò mú wọn náà anabi sọlá àtúnà ni ṣọ́ra pípẹ́ ẹni tá a ṣàbòsí fún nǹkan kan ní di lọ́nà láti dọ́dọ̀ lọ. torí bíi kí àwọn máa ṣe pé ọ̀dà jù náà ẹni tó ti béèrè ẹni tó ti béèrè náà. náà nígbà tí alifájà rẹ̀ bá yọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta.